àfà àfà ẹ̀dá fún àfà ẹ̀dá fún ẹ̀dá fún àwọn ṣe bẹ́ẹ̀ tó àfà ẹ̀dá fún ẹ̀dá fún ẹ̀dá fún sọ́wọ́n lọ wọ́n lọ náà nìyẹn. ilé ṣe ọlọ́run ṣe bí tí ń ṣe báyìí. mo máa ń sáré tẹ̀lé kò tiẹ̀ wo ojú mi rárá rárá kódà kò lóun fi mọ́tò tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀. ẹ ṣe bí mo rí ojú mi gangan ni. kí ló dé tó nítorí pé àwọn àfáà yẹn wọn tètè gbé microphone fóun wọn gbé nǹkan sórí tébù sẹ́yìn olówó àfà ni tí mo lè kò lóhun fi mọ́tò tẹ̀mí lẹ́sẹ̀ mọ́lẹ̀. Ah, kò dẹ́n ṣe pé ẹni kọ̀ọ̀kan tẹ̀ ń fà. Ah, kò yé mi o ṣòwò náà ló wá gun ni ìgbéraga gan ti pọ̀ jù lóhun ah. nìkan ló kọ́kọ́ lówó ni. ó yá. àwọn ayédáadé gan tán lówó wọn ìmúlẹ̀ ayé le kokokokoko wọ́n ṣe ilé ayé jẹ́jẹ́. kí ló dé tó jáyé dáadé. tó jáyé dáadé. àbókí àmẹ́dà gan ṣe nọ́mbà fáwọn yìí. ìwá ni tiẹ̀ tó kí ló lè tó ó dùn mí gan àwọn ṣéwù kan wà àwọn lówó wọn pariwo wọn lọ jẹ́jẹ́ wọn ni. no be noise ah. bí ṣe dúró mẹ àwọn boys tí wọn wà níbi ìyẹn hall gbogbo wọn náà notice pé ah, ìgarama yìí pọ̀ mí lóde. mo lé mo bẹ́ẹ̀ kò tiẹ̀ sí nǹkan kò tiẹ̀ ah, kí ló ń fi rẹ̀ pé kan pàápàá. ó ga gan wà láti ẹ̀yìn kan tẹ́ná lọ kí ló wà ń bẹ̀ ẹ́ ayé ti dáadé àmọ̀ ṣé ayédáadé káàkiri sẹ́yìn nìkan láyédáadé fún ni sísì táwọn àwọn àìgangan ni original ayédáadé ẹ má tẹ́ná lọ àwọn oníkẹ́kọ́ sẹ́nu mọ́tò bọ ayé dáadé tó wà lẹ́yìn yìí rè ó yá tó rárá lè. aláìlẹ̀ kan fẹ́ máa bọ̀ nílé. ó yá. ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí i iṣẹ́ òṣèkún ọlá ìyóò náà ṣe tó dànù. tó dànù. ó ti ń di transfer of aggression òye mi i'm tired alájì ẹ má ṣe sùúrù ìtàlẹ̀ ti bá wọn jà ẹ nídìí àti máa transfer aggression sí wa torí ọ̀rọ̀ yìí ti ń jọmọ́ ọ̀bẹ nìkan jà fọ́ gbogbo ara lé lójú alájì ṣé wọn pé mo mọ̀ yín mo mọ̀ yín dáadáa. ọmọ mi alájà ọmọ mi ara wọn ni wọn náà ọmọ mi so ṣe ṣe anájà ṣe ẹ̀ ní júrì ah. ẹ̀ ní júrì nǹkan ṣe yín lórí ọ̀kadà ẹ̀ tí pọ̀ tó bí aṣọ olórin ah. ẹ lọ pọ̀ sí wa ẹ lọ rẹjọ́ ẹ̀wọ̀n kí gbogbo yẹn mọ̀ àbọ̀kẹ́ wá bá mi ẹ̀ fojú yẹn ẹ̀ mọ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ pọ̀ tó ẹ̀ wá ti ń jẹ ẹ lọ dáná tí màá jẹ fún mi ẹ dáná jẹ fún mi ẹ dáná jẹ fún mi. bẹ́ẹ̀ wà gbà. ọ̀rọ̀ alájú yóò tẹ̀ ká yẹ kí la gbé kí la jù. salam. ẹ ra ẹ pẹ̀lẹ́. ẹ dẹ̀ kú mo rà sista Rọ́fíà ló ta mí lólobó pé mọ́tò alájí ló ń lọ lókè èmi náà bá ní kí n gbé tukẹ́ ah, ah. lóòótọ́ máa ní mo dẹ̀ rò pé àkín ah, rẹ́fọ̀ntà lẹ́ẹ̀mejì mo ní kí n tètè wá fún wọn ní lẹ́tà alùpùpù débi ká má bá wọn. ẹ wò àsìkò tẹ wá wà yìí alájí ò sí ń gúdùn wọn dùn wọn ò lè rí yín ní àsìkò yìí they can see you. ẹyìn alájà kí lè lè ṣe fún wa. ẹ ní sọ̀rọ̀ ẹ jẹ́ ń lọ check wọn náà. ilé ìtọ́ ní pàlàjì ò sí ní good mood bóyá ká padà wá àbí kí lẹ fíò. yóò rò wo ni wọ́n máa ń sọ ní tiẹ̀ báyìí gbogbo ká padà wá bíi ti bó o àwa la rán àjẹ àwa la rán wọlé àjẹ àwa la rán wọn wọlé sí i náà ṣé kó wá padà wá bíbá yín sí i kó má wá bá wa irú èrò wo ló máa ń rò ní tiẹ̀. ṣùgbọ́n ti ní ká jókòó ẹ eh, òun náà la ń jókòó á fi gbàgbọ́ gbé. Ah, fẹ̀kọ̀tẹ́lẹ̀ gbàgbọ́ náà láàfin. ló tún ṣẹlẹ̀ báyìí sìn aláàjì tún dé nsìn wọ́n bínú gòkè lọ ẹ dẹ̀ pé tálájì bá ti bínú nínú ilé gbogbo wa máa ní problem ni ẹ níbi tó tún lédè gan àwọn àlejò tó tún wà aláàjì wa àwọn yẹn dúró títí títí tó yẹ pé àwọn yẹn tún padà lọ ni aláàjì ò yọjú sí wọn. ẹ. sórí nǹkan tó wà nílẹ̀ ó tójú sí mi gan ṣé gbà bó ṣe dé lọ́sàn-án yìí bí tán tẹ̀ ti ń ṣàlàyé bá wọn kọ́ dìde kúrò wájú wa ni n bá tẹ̀ náà jẹ́ ń tẹ̀lé wọn wọlé o gèlè orí mi ṣì dànù ọlọ́run ló yọ ọwọ́ mi nù ilẹ̀kùn lọ́sàn-án yìí ọba filẹ̀kùn mú mi lọ́wọ́ lọ́sàn-án lórí ìbínú. ọlọ́run abáwa abéṣìwé nínú ilé nítorí ó ti sú mi ẹ wo èmi ò bá ní kẹ́ ẹ pé big mummy ẹ mọ̀ pọ́ lọ́wọ́ ọ̀tún wọn ni wọ́n wọ́n máa ń gbọ́ràn sí wọn lẹ́nu dáadáa nítorí lálẹ́ èmi kò ṣú ọ̀ pé a máa sun léyìí lálẹ́. àǹtí mi ebi ń pa mi mo fẹ́ jẹun. ṣé nínú gbogbo ètò wà lẹ́yìn mọ́ lẹ́yìn tó sọ pé ẹ fẹ́ jẹun èyí tó wà nílẹ̀ yóò kàn yín ẹ tí mọ̀ bóyá ànísùn lè lálẹ́ ẹ tí níbi ń pa yín. kí ni lọ kó sẹ́ni lè bẹ̀rẹ̀ tí mo lè lọ àìfi ní pé ní àìfi yẹn pé yẹn tí máa ro kó sán bá tẹ́wọ̀ nù àáfà máa ń pọ́n àlè ni ẹ pè mí síbi wáàsí ẹ wáàsí ládàá òsì mbọ adébẹtẹ ẹ pé kí mukadamu lásán lásán mukadamu lásán kọ́mọ ṣáájú èmi sọ̀rọ̀ ní ṣáájú èmi ṣe wáàsì. mo ti sọ fún gbé kẹ́ máa lọ tẹ́lẹ̀ kò sí wàhálà àmọ́ ibi tó kọjú séèyàn mi ẹ̀yìn hmm. ló kọ sẹ́yìn i told you don't go o ti gbọ́. because eh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yín sí àwọn small small bloggers wọ́n máa fẹ́ fi máa nórúkọ. Ah. ẹ jẹ́ wọn fi mí lórúkọ. bọ́tẹ́ bá bí mi ó pè mí pé kẹ́ má lọ lára àbí kẹ́kẹ́ bá lọ kẹ́ má kúrò ń bẹ̀. wo fàwọn blogger alẹ jẹ́ wọn fi mí lórúkọ asalasala dẹ gan ani bíbélì ọgá bá gbé yàn òkìkí nkó kìkì sí ni ó kọ́ nkó kọ́ sí ni dé wọ́n gbé mi kéto kéto kéto tànà bí. mo mọ̀ pé mo sọ fún yín ẹ̀ ní gbọ́ ah! àmọ́ gálàlà já ló sọ fún yín ẹ̀ gbọ́ ẹ̀ já wọn lóhùn. mo ká dààmú n ṣáájú tèmi ṣe wáàsí lẹ́jọ́ jẹ́ pé ilé kéwù mẹ́rin lọ́lọ́ kò sí kankan tó dúró mẹ́tọ́ tó ṣe wòlí mọ́ kọ́ pẹ́rán kọ́ sẹ́wà kọ́ gẹ́sí ẹ̀ wá ní kọ́ bá máa ṣe wáàsí wájú tèmi ibi tẹ́mi wà ah! kòkòrò kúure láyé ṣe ti rí pé nítorí ẹ lọ báyìí sí yìí hmm. ni gbogbo nítorí ẹ lọ báyìí sí nítorí ẹ ni gbogbo ilé ìfiṣẹlẹ sí yìí bọkálẹ jókòó sílẹ̀ tẹ gbọ́ràn sí mi lẹ́nu gbogbo ilé ìnìmọ̀ ṣe ẹ ní máa bínú bẹ́ẹ̀ ṣe ń bínú yìí. mo ti gbọ́ tiẹ̀ inú ọ̀sán ni lọ pàdé líìgì mọ̀mù kankan. mo ti gbọ́ yín bí ẹ pè mí lọ́la mi ní lọ àjẹ́ sọ fún ọ agídí wọn fi ń jọba ìrọ̀rùn wọn fi ń jẹlẹ̀ stress ara yín. bí mo ṣe mú omi yìí jásikẹ́tì mi ń bọ̀ ni. ṣé ti rí ṣé mo pe wa bá ń ẹni tí o ṣe wòlímọ kọ pẹ rán kọ sẹ wa kọ gẹsẹ wọn ni wọn máa ṣe irú àgọ àti tẹfẹ wa. alájí mẹkáníìkì ò tí ì parí bẹ́ẹ̀nsì. kí ló dé wọ́n ṣépè fún ni. kò yé mi náà. ìwọ ọdún mélòó ló fi ṣe bẹ́ẹ̀nsì ọ̀nà ṣe germany ni èbó tó ṣe bẹ́ẹ̀nsì kan ti kú. kò yé mi alájí. ọ̀dà kò sí wàrà ẹ gbé eléyìí jáde ó tó gẹ́ ẹ lọ́ọ́ rí báyìí gbé fẹ́ńsà. ọ̀dà fẹsà lọkọ báyìí eléyìí mu epo fẹsà lágbè jáde ó mu epo ọyọ ya ẹgbẹrẹ ìfipì kan jáde kó kó gbẹgbẹ fẹsà jáde fẹsà lọkàn yáyáyá bọ́ fẹ́. ẹ̀yà pẹ̀lú ọ̀bì ẹ̀já ní sùúrù fún un ó tó fẹ́ dé kò ní pẹ́ dé ẹja ní sùúrù fún sùúrù èpọ̀ jù àmọ́ tí nítorí orí kan oṣù náà gbogbo wa fi wá jókòó báyìí tó bá sì jẹ́ nìkan lọ́nu wa sójú gbogbo àwa tá a jókòó Ìlọrin. ẹ dákun ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o ẹ má ti bínú bí n tí chief mọ̀ mú sọ ẹni táì tí ì rí ọlọ́run bá nìkan ló máa tó ń di lọ́wọ́ ẹ de díẹ̀ sí i. ajá ti sùúrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọmọ wa là ajá ti sùúrù. sùúrù náà là á sè gẹ́gẹ́ bí táwọn afa àgbà sọ a máa ní sùúrù náà ní kò tá a fẹ́ ṣe àfi ká ní sùúrù náà ní sùúrù náà lójú o. ẹ wá dákun ẹ̀yin ẹ̀yin náà ti rí ìwà tó ń wò yìí ẹ̀yin àfa àmọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí náà ẹ dákun ẹjọ́ jẹ́kọ̀ọ́ fáwa náà torí pé kí ni ìwà ìgbéraga ó ti pọ̀ jù nínú wa rẹ̀ hmm. ẹ wo àṣetánibẹ̀ ṣe rí òun ó ní ìmọ̀ púpọ̀ gan-an àmọ́ kí ló sọ dẹni lẹ́lẹ̀ ìgbéraga iná ni nígbà tó lọ́run tó dáa tó ní kó tẹríba fún ádámọ̀ ó lóun ò lè tẹríba fún ádámọ̀ lọ́nà èmi mo mọ̀ pọ́ lásẹ̀ òun ò lè tẹríba lọ́nà àwọn mọ̀lẹ́kà nítorí kíni ó nítorí pé ọlọ́run dá òun nínú iná ó sì dá ádámọ̀ nínú ẹ̀rọ̀fọ̀ sọ́ba mi tó wá ṣètò gbogbo yìí òun sáà pé òun mọ ètò rẹ̀ ṣe ni tó fi wá ní kó tẹríba wá níwọ̀n ní tẹríba ẹ̀dá kò ló kó bá mútó mútó nì wàlíkíbùrì lè rọ́ọ̀bì náà sí fátúnbì yìí sì ní motomoto tó mo tó ta ní òbí mi ọlọ́run ọba tó ní àmọ́ kan wá máa ṣe tàkàbúrù kó máa ṣe tàkàbúrù àtòrí kí ni a ní àwọn tá a sì jẹ́ ìmọ̀mù yìí àwọn èèyàn fẹ́ kọ́ ẹ̀kọ́ ní ara wa ni wọ́n ń wò ah, a fẹ́ mọ̀ pé àwọn gan ìjẹ́ ń tiwa náà ẹ jẹ́ ká jẹ́ sọ fáwọn èèyàn yìí pé ọ̀rọ̀ ẹnu mi kẹ́ ẹ wò ẹ ìwà mi kí ló dé tí wàá wa tí ò lè bá ọ̀rọ̀ ẹnu wa tí ò lè bá a mu àwa la gbọ́dọ̀ mọ sọ fún yẹn ẹ ń bá wùwà báyìí o àlìjánnà ni o ẹ ń bá wùwà báyìí o iná ni o la yastawi ashabu nari wa ashabu aljannati ashabu aljannati umul faisun gbogbo ká wá lè wà nínú àwọn faisun oníta ń wí fúnra wa yìí o ẹ já ní sùúrù fún ó tó fẹ́ dé ọlọ́run sọ ní ọrọ̀. jàre ah, ah, gbogbo ló wà láàjì kò fi gbalé síta gbogbo ló wà láàjì kò fi gbalé síta àbí wo ni from campus to house from house to hostel ló máa ń dùn báwọn sọ̀rọ̀ tó bá dẹ̀ ti gbalé síta ìmọ̀ kan máa moving pẹ̀lú ẹ̀ ni tí bá ti moving pẹ̀lú ẹ̀ ọlọ́run ti ṣe o ti ní pc tó dáa akọ̀bẹ̀ wa mága client orí ẹ̀ pé ni wọ́n máa fún ẹ lọ́sẹ̀ẹ̀sẹ̀ báyìí gbogbo ariwo tẹ máa ń pa aláàjì ń bínú lọ́wọ́ wọn fún wa pocket money o kí ló kún ẹ̀ aláàjì do wọn mú kí wọn máa ṣayé ẹ ń gbòòrò kí ló ń ṣe é náà o kàn jókòó rẹ pẹ̀tẹ̀ sínú ilé ẹ kan kinní kan ọmọ kí ló ń ṣe é járe. pàdé ẹ lóòótọ́ ọ̀rọ̀ ló sọ èmi gan ti ń rò but ó mọ̀ pé aláàjì ó kàn jẹ́ dádì mi ni o ó ń gbá lórí aláàjì o ó ń gbá lórí wọn òun ò ní gbà báwa mo ti bá alájà sọ bọ̀ òun gbà kí ni mo fẹ́ ṣe sórí ṣé orin kí ló fẹ́ ṣe yẹn ló fẹ́ máa kọ orin kí ló fẹ́ ṣe yẹn ló fẹ́ máa kọ. Ah, ó ga lé <coughs> dìímú síbẹ̀ pẹ̀lẹ́ o sórí gbogbo ìmọ̀ràn yẹn ó dáa àmọ́ kò ṣe tẹ̀lé gbọ́nà ẹ fẹ́ máa ká níbi tẹ́ ẹ gbìn sí. àdúpẹ́ èèyàn wá wà ń lé obìnrin pé kò sẹ́ni bọ́dí ẹni sọ̀hún ìwọ́dún ọmọ máa fún ní màgà kó máa gbowó lọ́wọ́ aláàjì kó lọ gba ilé síta ó yá ó ṣe gan wàá wá dìde bí mo ṣe ń wù ẹ́ gbogbo àgbò tó ti ṣe látàárọ̀ wàá wá kó sápò ẹ̀ máa máa wò pàkọ́ ẹ̀ lọ ibi tó ṣe dé gan ló dà excuse me. but sister mi. gbẹ́dúsọ̀ ọ̀dọ́ idiot ṣùgbọ́n ní kò sí ọ̀kan nílẹ̀. ẹ jáde jáde wọ́n pé owó maga owó maga wọ́n fi ṣe yín kẹ má lè ṣiṣẹ́ kẹ má lè kàwé a ní kẹ lọ sí school ẹ̀yìn lọ ẹ má sọ pé kí lọ. just get out my friend. hello. my sister. jókòó padà jáde jọ ni wọ́n fẹ́ máa fún ẹ ní maga maga rẹ ni wọ́n fẹ́ máa fún ẹ ṣiṣẹ́ gidi nìyẹn ṣé iṣẹ́ gidi iṣẹ́ tó dáa fọmọlúwàbí ni wọ́n bá ìpèrò yẹn. ó dà tí aláàjì bá wa dé àtàlàjà màá rìpọ́tù ẹ̀ fún wọn. ah my sister sorry ah kò ti ì le tó báyẹn náà ẹ jọ̀ọ́ ẹ má bínú. ẹ lọ ṣe sọ̀rọ̀. ẹ má bínú sister ẹ jọ̀ọ́ my ah. sister ẹ jọ̀ọ́ ẹ má bínú. kéèyàn wá ẹ wálé kó máa sọ fún pọ́n àfún ẹ ní mága ẹ máa tẹ̀ka ẹ máa ṣe gbẹ́ ẹ máa ṣàwọ lórí owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún. ah ah ah kò sí ni màá sọ fàlàjà màá tún sọ fàlàyé pẹ̀lú ṣètìlọ́. my sister ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ah. nítorí bó ṣe dáa náà lọ sọ fún mi ìwọ náà lọ yẹ kí wọ́n rán sí mi ebi mi lèmi làwọn yóò tù tí ń bẹ ní àṣàlàtù ìgbà tí ti rán ọ sí mi òun alhamdulilayi adúgbò fọlọ kò sí ti yóò dùn ọmọ sí tí ì ní bá wọn dá sí ah, ah. àmọ́ kan ni pé ẹ lọ rí àrẹ́ǹjì yẹ kí gbogbo ẹ̀ dáa ṣùgbọ́n òun fẹ́ máa pa àwọn àwọn tí ò tó mẹ́ àwọn tí ò tó mi tí ò kéwú tó mi kí mo wá pè wọ́n tán náà mo máa pè wọ́n fẹ́ mú máìkì àwọn fẹ́ máa sọ̀rọ̀ kò sáyẹ o. Mm kò sí àyè o nígbà lọ́mọ fáwọn àfáà kan múkàdámù kan tẹ́ lọ́mọ fún wọn lẹ́tà lẹ́yìn kò ní rọgbọ́ o ṣùgbọ́n ẹ ṣe gbogbo ètò tọ́yà yóò tún mi bá sóríire nínú àṣàlátù eh, omi náà mo sóríire hùn kò sí ní tó burú nú ẹ̀ wàá jíṣẹ́ fún agbára pé mo fara mọ́ pé déètì wọn ò sì ní yẹ̀ lágbára lọ gbogbo débi náà bá ní ní déètì ń kàṣù ẹ̀ tí wọ́n láṣẹ inṣàlá. ẹ mm, ṣe ẹ mm. ṣe mo dúpẹ́ àárẹ̀ yìí pẹ́pẹ́pẹ́ gbogbo iṣẹ́ tẹ́ rán mi pátá mm. mo máa jíṣẹ́ fún mm-hmm. ọ lọ́wọ́ wọn fún yín lókun àti agbára àní fi yín ṣàwátì ọgbọ́n àti ìmọ̀ àti òye mm. tẹ máa máa fi kó wa jẹ pẹ́pẹ́pẹ́ mm. lọ́wọ́ máa ṣe fún yín owó tẹ máa fi tọ́jú àwa ìyàwó náà mm. lọ́wọ́ á jìnkẹ́ fún yín ẹ nínú ọkàn tó kẹ tó rí mi ọ̀rọ̀ ìṣàlọ́. amina amina bùkà ìlà ẹ má bá ń bẹ lọ́n kó mọ́ rẹ̀ mí torí nígbà tí ọ̀bá rẹ̀ mi ni òfin rẹ̀ yín ná kò yí kọ́rọ́rùn yín ẹ̀ ní rẹ̀ yìí kàkà kó rẹ̀ yìí ẹ máa mú rẹ̀ lọ sódò láti sọ mẹ́ta lóore. ìwọ tó ti àdúgbò ẹ máa fẹ́ gbẹ̀mí èèyàn yẹn yín kúkú rí ah, aláàjì ah, oh, ah, ṣe ti bẹ̀rẹ̀ ẹbí dírẹ́fà wà ní mọ́tò. kẹ́hìndé kẹ́hìndé kẹ́hìndé bó ṣe orí rẹ̀ bàjẹ́ èmi ò gbọ́ nǹkan kan bó tiẹ̀ gbé tí rẹ̀ ọ̀yà ni ìwọ kọ́ ló ń kàn lálẹ́ ẹ máa pín ẹ máa wíwú ẹ sí lọ sí ètì lọ sí ètì lọ sí ètì kò jẹ́ káyọ̀ tètè bí Ah, ajá sọfíà ah. ẹ jẹ́ má bínú mo máa fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín mà ní ẹ mọ̀ pé yín yorùbá lẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ òkèrè tí ò bá lé kan yóò dé kan àfọ́ ọlọ́run ò ṣe bí mo gbọ́ pé wọ́n ní wọ́n mọ̀ ń pín àpò sẹ̀mù àti mọ́gí mi tẹ̀rín ni. láìsí iléyà. ṣe rí àfọ́ ọlọ́run ò ṣe bí tẹ̀yìn sọ yẹn hmm. ah, èèyàn gidi ni. Ah ẹni ọlọ́run sì ni pẹ̀lú ṣeré àfọ ọlọ́run ṣe bí tẹ́ ẹ̀ ń wò yẹn òun ṣe gudugudu méje òun yaya mẹ́fà nú ayé wa. ń gbọ́ kìkì wọn náà. nínú mọ́ṣáláṣí wa ah! ẹ wò ó gbogbo wa là ń ṣàdúrà fún wọn kọ́lọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn dáadáa kọ́lọ́run bá wa fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà torí nígbà míì wọ́n máa ń fa báàgì àpò ráìsì yẹn five kg yẹn máa fà fún everybody ah, ìgbà míì tó bá ṣe kó ẹlòmíì máa gba méjì méjì ah, ìgbà míì níjọ́ Friday wọ́n tún máa pa ẹran wọ́n ní kó wá fún everybody ká lọ síbi weekend ah! bẹ́ẹ̀ ni ẹ má ṣe ìhà kankan ní àfikún ṣé rí àfẹ́ ọlọ́run ò ṣe bí tẹ̀ ń wò yẹn bóyá òróró lẹ́sàn ni o bẹ́ẹ̀ni àbí òróró rajà bẹ́ẹ̀ni àbí ọmọ rẹ ṣàìsàn bẹ́ẹ̀ni ó ṣe tán láti take gbogbo responsibility. Ah! Ah! mo ṣe oríire o. ó dà ó dà èwo wà ní ijó èwo <laughs> ní ijó sọ inú mi dùn ni inú mi dùn inú. Eh, ẹ dákun eh. ṣé kìí ṣe pé wọ́n ń lo oògùn yín ṣá ogo ta ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kó lógo títí wá o tó bá jẹ́ pé èrò burúkú tó wà ní ọkàn yín nìyẹn ẹ lọ rí èrèzè kúrò lọ́kàn yín o ṣé rí àfọ ọlọ́run ò ṣe bí èèyàn gidi ni bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ má tẹ̀ dá lóhùn ṣé wàá yín ní ògógó ṣe wà ògo tó o ní tíbi tí ń pa ẹ tó tún tọrọ jẹ ah. ẹ dákun kò sí nǹkan tó ṣe mí. Mm lọ́kàn lo ògo rẹ kí wọn náà máa jẹun kó máa kó máa dùn wò orí bó ṣe gbẹ bí ẹja ẹja panla fẹ́ rí ọjọ́ sunday tí ń bọ̀ èmi lẹ́kọ̀ọ́kọ́ rí èmi gangan ní gbalẹ̀. àwọn akọ́kọ́ rí rẹ̀ yìí ẹ̀wọ̀n á ní lọ́jà rẹ̀. alára rẹ̀ ò yá. tíbo ló lò ní. ó ń lọ àsàlátù. ń lọ àsàlátù àfa ọlọ́run ṣe bí. àwọn ilé ìdọ̀tí ló kádà ara wọn yìí. ó di ló kádà ara wọn tó yìí. dákun ẹ̀yà mọ̀ gbogbo fẹ́ gbogbo fẹ́ tó. kádàrá tí wọ́n sọ yìí mélòó ni kádàrá ti náà tán rẹ ah, mélòó lára rẹ. o ṣe mi eh. tí mò ń lò ó tẹ́ ń lọ́rùn ìwọ lọ kó sọ́ra ẹ̀dá kéré ń bi owó àdàgbà ń ọkà sára olóúnjẹ olóúnjẹ òsì. ó yá bá wẹ̀ kó kó náà. lọ́ọ́ kó lọ jẹ́. ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ló máa dín ní ọgbọ́n. ẹ̀yin ìsìnkú ọ̀run o ẹ ta sàṣàkẹ́ wa gbóúnjẹ yín o oúnjẹ yín rè o níwọ̀n ìgbà tó jẹ́ pé ebi yìí pè kánná dalẹ̀ bẹ́ẹ̀ ni òun rè o máyìnà máyìnà kì í dá tẹ̀lẹ́sẹ̀ o ẹ má jogo omi ọwọ́ mi o ẹ má jẹ́ra ọ̀mí ọwọ́ ọ̀kun o kí gbogbo ọmọ rúgẹ́gẹ́ ọmọ rúgẹ́gẹ́ ni o. ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀. ọmọ rẹ ti mo fẹ́ kẹ́ gbé mi kọjá estate wa ẹ̀ ni sódà máa lè máa gbà bẹ̀ lọ. Hmm. ọ̀dà kò sí wàhálà irẹ́ àwọn league of mom wọn wá mi bọ̀ lónìí ọgbọ́ tí wọ́n bá ti dé kó o ṣe wọ́n lálejò kí gbogbo wọn ó sì jẹ nǹkan tó bá fẹ́ ọgbọ́n ní bó sọ mo ti lóun jẹun. alhaji kí ni iṣẹ́ tí mo gbà ẹ má wọrí èmi fara máa ṣètọ́jú gbogbo wọn. kò sí wàhálà tínú yín máa dùn sí. ẹ ṣàtọ́jú wọn ọlọ́run gbà fún wa lè tètè gbé wọlé ẹnu àmì ọlọ́run. alájà ẹ ǹlẹ́ èmi ní pẹ́ dé èmi pẹ́ ọmọ rẹ tí múra sùkúl náà ní ọba gbogbo jẹ ká dé airport ẹ ǹlẹ́ ẹ dúró ní ìpàṣọ ní dáàdì kẹ́kọ̀ọ́ rí yín báyìí tábà ti wọlé ibẹ̀ ní kẹ́ dúró ní ìpàṣọ ẹ ẹ náà bẹ́ẹ̀ bì ẹlẹ́nu pupa bá a sùn gbà ìyá rẹ̀ fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹ ẹ lọ́ọ́ làjà wá o ah yes eh. ẹ káàbọ̀ tí kì í bá ṣe clearance mi tí mo fẹ́ lọ ṣe léni hmm. èmi náà ìbá dúró tàlàjì eh. àbájọ wa ni <laughs> eh, máa dé lọ́la ọ̀la ọ̀la ok i love you alájà ẹ jẹ́ gbé fún ọ̀pá rẹ̀ ẹ jẹ́ gbé fún ọ̀pá rẹ̀. àgbẹ̀ fóònù ọjà rẹ̀ ẹ̀rọ àlájà ọ̀dà ọ̀dà àti dé tán <laughs> ṣáàdùn omi láti tètè rí ọ sọ gbọ́ ọ̀dà ẹ lẹ. alájà kú oríire. oríire gbáà ni. oríire báyìí làwọn máa rí ní ilé wa. àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run. ayọ̀ mi kún ẹ wo alájì èmi ni mọ́kà kan o. tá a sọ fún ọ bẹ́ẹ̀. alájì. ìwọ náà lọ́kàn ẹlẹ́nu pupa ìwọ lọ́kàn. ìwọ àti ọlọ́sọ mọ́kà ni ìwọ ọmọ ta ló ṣe. ìyá ṣukura ló ṣe o. gbọ́ ìwọ ló ṣe. bẹ́ẹ̀ ni èmi ni mo ṣe. ẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ ṣe é gbólẹ́kìlì. àbíbá ni mo rán lẹ́rùn àlẹ́. àbíbá. náà. ibo ti rẹ rẹ. ah ọ̀dọ́lábẹ́bẹ́ náà mo ti rà á. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí. ọ̀rẹ́ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí kí ló fi sínú ẹran tó tà bàlàjì. wọn náà sọ̀rọ̀ bẹ́ẹ̀. anakun la o jẹ sọ̀rọ̀ ẹ mi gẹ́gẹ́. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́. bí a forí jalè agbọ́n tó dání o ẹ iwájú ó di iwájú lọ wú. tó kórìíra ìbáwí ẹranko ni. ìṣẹ̀lẹ̀ ènìyàn tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí. ṣọ́ọ́ṣe pati mi báyìí lálẹ́ àná mọ́júmọ́ ni tọ́ba dẹ̀rọ̀ ọ́lẹ̀ báyìí. èèmọ̀ rẹ má gbọ́dọ̀ gbọ́. ìyẹn jọsẹ màlúù. ẹsẹ̀ màlúù wá o ẹ ló wá sọ síbi báyìí o síkò bí ẹpọ́n fi kíní ìdẹ́mí à ń gbọ́dọ̀ fura tọ́ni báwọn kíní bá dé àti cortism àti crime tọ́ bá ní stay there where to carry anáwó lọ́ọ́ ti bá ẹsẹ̀ màlúù n kò fẹ́ rú rẹ̀ kò ní rú rẹ̀ ìyẹn ló kọ́ ló máa fi sí rí kúrò ẹ wá gbèsè màálù yó. ẹlẹ́dàá mi o bí yàn bá ń wówó lọ báyìí tó bá pàdé yìí lọ́nà ṣé kó máa dúpẹ́ ẹsẹ̀ màálù méjì ẹlẹ́dàá mi ọbẹ̀ díẹ̀ bó ṣe bó <laughs> kí n wá ti máa fi pákéjì ẹ̀ kí n tẹ̀sí kọ́ pákéjì ẹ̀ ló máa dá tí wọ́n gbọ́dọ̀ bá a a àpẹẹrẹ ńlá lélẹ́yìí o àpẹẹrẹ ńlá lélẹ́yìí o a ká wá mẹ́sẹ̀ màálù ká dà sínú igbó a ẹ owó dé a ẹlẹ́dàá mi máa ṣeun tí mo rìn káàkiri kí ikọ̀ wa yàgbẹ́ mo bá rẹsẹ̀ màálù odidi màálù rẹ mo rí. Ah, ìbọn ṣe bu ó ti bu ó wá mọ́ kí n máa fi kó báyìí o ah. ẹni tó ṣe èyí mo dúpẹ́ ẹni tó ṣe èyí ó ṣeun èmi ló ṣe èyí fún ọlọ́run wò bó ṣe dán lọ́lá wò bẹ́ẹ̀ mọ̀ tá mi ṣe ń gbénu ọ̀fọ̀ o ìwé ah, mi lè ká máa rí o ẹlẹ́dàá mi ẹsẹ̀ màálù mẹ́rin wọnú rẹ̀ kóló wọnú rẹ̀ ẹnì dá rẹ̀ wọnú rẹ̀ wọnú rẹ̀. <laughs> ó ah. eh, parí orí rẹ̀ <laughs> bí n bá gbéde ìsọ̀bá yìí bí n bá lé sórí àtẹ̀wá yìí wá dé má gbọ́ ẹrẹsẹ̀ máa lò ẹrẹsẹ̀ máa lò àwọn ayé wa bù owó bá dé ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ ṣe léyìí o ẹ má ti dàkẹ́ òre o kẹ́tù wá ṣòro inú èrè sí o tóbi tá a wà abá tán kékeré lélẹ̀ bákan àwọn akẹ́sẹ̀ màálù ìmàdé máa tà tèmi. ènìyàn tó ń fẹ́ o bọ́frijo <laughs> hello bọ́frijo mo mọ̀ pé fóònù mi ríngì mo mọ̀ mo mọ̀ pé ríngì mo wà lábá tí ò ní mo lọ gbọ́jà ní mo lọ gbọ́jà ní ẹ̀ ó dà ẹ̀ mo ti gbé àhà èmi ò fi iṣẹ́ ṣeré <laughs> ẹ̀ ó dà mo ti bọ̀ mo ti bọ̀ n kò ní pẹ́ dé n kò ní pẹ́ à abátíọ̀dọ̀ ni mo ti ń bọ̀ mo lọ gbọ́jà ni mo lọ gbẹ́sẹ̀ ẹran ni ó dáa ó dáa ó dáa má lọ bo mi o má lọ bo mi lọ́rajà ó léwu o ó dáa ayẹ ọmọ rí one bridge o one bridge o mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kọ́kọ́ balẹ̀. àjà bọ́ fure àjà bọ́ fure àjà bọ́ fure kọ́sọ́mà mi tó gba ìjù ajá kọ́sítọ́mà mi tó yé kébù o. abébé kò ní wáyé tì. abébé lẹ́sẹ̀ wọn. àwọn rèé o àdìbá yìí lọ àdúpẹ́ inú mi ti ẹ̀ dùn bẹ́ẹ̀ kò ń bí sẹ́ni bí sọ́wọ́ ṣe wà yọ̀ọ́ nífẹ̀ẹ́ mi rẹpẹtẹ o ọlọ́kọ̀ gbèmílẹ̀ wà lórí ni. ajábọ̀ fèrè ẹ́ ẹ́ ó yà ẹ wò kó sórí tẹ́lẹ̀ kọ ṣóye yín ẹ lè fi dì mí lójú èló lẹ fẹ́ ta nǹkan tẹ́ mú wò èyí eléyìí mo fẹ́ èló ni. ó dáa àwa kì í fogun tájà o kí n ṣòfò fún yín bá a ṣe ń tẹsẹ̀ ẹran yìí àwọn ta ẹsẹ̀ èèyàn ah. hmm, ìsọ̀rí mo wà ṣẹlẹ̀ lómi báyìí àmọ́ ìwo báyìí àtọ̀ la pé ẹsẹ̀ ẹran yìí o sọ ni o jẹ̀ níyẹ̀hùn. Ah, ẹ mo lè ṣiṣẹ́ fèmí ẹ rí mi ni ah, kílẹ̀ pè mí alájà ajábọ̀ rẹ̀ kò lè wọ̀ lóyà èlò ni. ó ṣe price ẹ mú ìtẹ́ bá fẹ́ ó ṣe mo ṣe promo lọ́wọ́ mo ṣe promo ẹ náwó rẹ̀ papọ̀. ìwọ kí ló mo fẹ́ ṣe patí ni eléyìí mo fẹ́. ẹ ó dáa ìtẹ́ fẹ́ yìí èsì wàhálà sáré bí mo ṣe wà yìí bọ́ọ̀ nífẹ̀ẹ́ mi o ẹ wo yẹsẹ̀ àdìyẹ bùṣẹ́ ń wò tó jókòó ajọ́ ṣe. o ṣe ọ̀hún ọ̀hún ọ̀hún ọ̀hún ṣẹ́gun tí wọ́n ta ni mo ṣẹ́gun tí wọ́n tó bá tiẹ̀ bí kò bá tiẹ̀ wá. ẹ bọ́ ìjókòó bí a kò tiẹ̀ wà. ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ wa oníbàárà mi kò gbà lẹ́ẹ̀kan. ẹ n kò dé bẹ́ẹ̀ jà n kò bẹ́ẹ̀ wí. o ṣe. orúkọ ẹ lẹ ẹ pẹ̀lẹ́ ẹ máa jẹun tẹ wáyé wáyé n kò ní ọ̀rọ̀ ilé fún yín ó yá jàre ẹ pẹ̀lẹ́. Hmm. báyìí kì í ṣe là tí kì í la ẹsẹ̀ rẹ̀. báwo lè ṣe máa là tẹ́lẹ̀ ẹ̀ mọ̀ lè ṣe máa là. sense on the bet. ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀. sórí gbogbo tó sọ ni mo gbọ́ ṣé bó ráyé mi kó ti yí padà ìgbà kan n kò lè fọwọ́ sẹ́nu báyìí kí ni mo tẹ̀sẹ̀ lọ sí báyìí tí mo tẹ̀sẹ̀ máa lù báyìí wáyé mi lẹni tó wọ̀ṣọ gidi èmi náà lé pépé mò ń dé èèyàn òbí tí mo wà o ó ṣe ẹran wa o ní ìjì òṣàgá o òbí <laughs> sórí bí yàrá wà nílé ayé yìí tó o bá lè ṣiṣẹ́ báyìí kọ́ bó sẹ́nu báyìí èsì kan tó dáa ẹ̀kọ́ burúkú wà. lambebe gbogbo ohun tó sọ wọn yé mi tó mọ̀ pé fọ́tò ni mí lambebe ọ̀rẹ́ mi. fọ́tò. àwọn náà ti ná gbòòrò àti ná gbàrà kò síṣẹ́ tí mo ti ṣe. o lè sọ fún mo mọ. mo ń ṣiṣẹ́ fọ́tò kódà mo tún ń gun ọ̀kadà mo fi ń kérò. mo mọ lálàlẹ́. wo èmi náà ní pé gba ayé ẹ ti yí padà ìdí nìyẹn tó yẹ kí mi kọ́ ọ pé kí n súnmọ́ ẹ fọ̀nà wọn mi lámbébè. ó sì máa rí bẹ́ẹ̀sì. fọ̀nà wọn mi nígbà tí mo kọjá ń bí láàárọ̀ yìí mo mọ iye ẹsẹ̀ ẹran tí mo bá ń bì wo ó ti tán ó ti tán lórí igbá. èyí ti tó ìgbà míì mo ń ta ẹsẹ̀ ẹran bíi forty pieces <laughs> ọrọ̀ ajé wa wàá gbọ́ tí ẹ̀ bá ń ṣiṣẹ́ kàn báyìí bá ní pé ayé ẹ̀ ti yí padà ìkọ́ dáadáa ni iṣẹ́ tó dálùbà ní ká wà ṣùgbọ́n àyà mi ń yá bí ẹ̀ bá rí rẹ̀ tipẹ́tipẹ́ tó ẹ̀ṣẹ̀ wá rí ìyẹn ọmọ wa tó wà nù ẹ̀. iṣẹ́ wa yìí ó ní ó nẹ́gbẹ́ àní mi society ẹ̀ wo bí ẹ̀ṣẹ̀ tí kò nẹ́gbẹ́ anẹ́gbẹ́ ìfẹ́lódù busha association àní ṣé àmàlù ayé kúkọ̀ nípa máṣíà àti páìsì àti tẹ́sọ́rà àti sẹ́kẹ́ àtọ́lọ́pàá ẹgbẹ́ mẹ́mbà ni mí mi ò rẹ ẹran kò sí ìjòyè mẹ́mbà ni mí tí bá tajà dé ẹlẹ́sẹ̀ màmú ẹlẹ́bà chairman torí pé ayé ti le bí ọ̀bá rẹ́yọ̀ tó bá ti pẹ́ kí ẹ̀ fura sí torí báyìí mo ṣe parí sí èèyàn tó wà ọmọ yìí mo ṣe parí sí èèyàn o tó bá débi tó ti ṣe o máa wà rúdú ọ̀rìjìnà nípa wá gbá etí ẹ̀ báyìí ó lè dàkú. fọ̀nà wọn mi kọ́ yẹ kémi náà jẹ́ èèyàn. fọkàn balẹ̀ tí kò fọ̀ lámàlà. mo jẹ. sọ ma mú fọ̀nà ga o. mo jẹ ẹ sì máa wọ́kọ̀ balẹ̀ jáde. mo mú ah, ah, nǹkan tí mo fẹ́ lélẹ̀. ìyàkùbà dá o. nígbà tí màá kọjá nbílẹ̀ àárọ̀ yìí mo mọyẹ ẹran tó ti tí mo mọyẹ ẹsẹ̀ ẹran tó wà nbí wo ah. nǹkan tó kù wọn náà wò ó tó kù. àrò ajé wa faka faka biki faka biki faka torí n tó ń pè ní faka mọ́tò wa o ọmọ àní Òṣòdì ọmọ aná Ṣàngó oníyàlé ìfọ ọmọ aná abúlé gbà mọ́tò wọn sì wò ni bí wọn náà ṣe pọ̀ sẹ́yìn bíi sí ti bàjáde àtiwájú. àwọn ẹkún kùlọkùnrin àìsàn ọ̀hún ẹ ti bẹ̀rẹ̀ ní àbí bí wọ́n yóò bá ti wá bàbá ẹ̀ máa fẹ́ jọ́ dáhùn dúró ni ẹ wọ ẹdá mi lóhun fẹ́rẹ̀ sí ẹsẹ̀ ẹran náà ni. òun náà ni mò ń ta. ẹ dáhùn mo rẹ fẹ́ mẹ́rin. ó ní dín màálù lẹ bẹ́ẹ̀ rà yìí màálù kan ló dẹ́sẹ̀ mẹ́rin iwájú àtẹ̀yìn méjì méjì. àwọn ẹyin lẹ́mọ ẹṣẹ́ àdé mi lọ. ẹ ó dà ẹ báyìí sí alàjà gbogbo lè ń kọ́ ó fún mi ní three three thousand. màálù tí wọ́n lábà tí o. ẹ wo two thousand ni màá san. wọ́n ná búrẹ́dì akéèké ọ́ price máa ti wà níbẹ̀ o láti kọ́ sí two thousand. two thousand. lódà tí o mọ̀ pàṣẹ wà ní o ti wọlé tó ti rànjú. ẹ ó yá ó yá fi wọ́n ta sílẹ̀ lórí sàn. àwọn yìí tẹ̀lé wọn sọ. lódà lódà. fẹ́ lọ́mọ kà lọ́dún inú yín ẹ̀yin mẹ́lẹ̀ fẹ́ lọ wúra èmi ń lọ báyìí máa ká lọ. Ah, èèmọ̀ rèé o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí èèmọ̀ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n sọ ajá lòun fẹ́ lọ́wọ́ràn nílé ẹ̀kọ́ èèmọ̀ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ nínú ìrà ìbáwí ẹ̀rọ kò ní ìlú tó ń fẹ́ ọgbọ́n.

kọ́ba làwọn lọ́kọ̀ ọkọ mi ẹlẹ́kùn kí ni mo ṣe fún ẹ irú ìdójú tí mo lè ní èsì rè é ẹgbàgbé bá wò mí rọ kí ló dé irú ẹ̀sìn wo ni mo ṣe mo máa ń ṣẹ̀sì rè é. ẹ fẹ́ wẹ̀ ẹ kó rodo ẹ kó rodo ẹ mo ní ẹlẹ́kùn ẹ lè dàkú ni ẹ òkú ẹ jábọ̀ eléyìí ẹ fi mi ẹ máa mú eléyìí náà ẹ tún sọ mi ẹ lẹ èsù lójú ọkọ yẹn máa lẹ lóko ẹ lóko. ìlú ló ń sinmi o tún ta nìkan lẹ́nu ẹ kàn kó kúta gbárí bí tẹ ẹ bá lójú wo ni ẹ mọ̀ pé nǹkan bẹ̀. ẹ̀dá tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni ènìyàn tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni. ẹ ṣe jẹ́ bá yín mú kọ́ọ̀pù wa. onídìí ah mi ò jẹun kan látàárọ̀. Ah. olówó orí mi hmm? ìwọ̀nba chẹ́ńjì tó ṣẹ́kù láàárọ̀ òun ni mo fi ṣe ọbẹ̀ olómoyò yẹn ẹ máa rí pé bó ṣe wà yẹn gan ó ṣàn bákan mi náà ń wò ó ewédú yẹn ó dà pé ó ṣe labalábá. àwọn <laughs> ọba owó tó wà mo fi ṣe ṣe wárí gàrí eléyìí mo gbà àwọn yẹn lọ́dọ̀ ìyá Sàdíà ni ó dẹ̀ jẹ́ kó yé mi pé tó bá ti ń dìdájí ọ̀la báyìí káwọn ọmọ tó lọ skul lòun á wá gbowó. ẹ dẹ́ báyọ̀. ẹ ṣe ìjẹun mọ́ ni. ìyẹn ah, ti sú mi nù ṣé mo fẹ́ fọ́lé mọ́jú ni bí mo ti fẹ́ rówó láti fẹ́ ṣiṣẹ́ lóru mọ́jú àwọn iléeké tẹ́ńkọ̀ bọ̀ bá mi kúrò níléeké sáwọn ọmọ jákujàku yẹn. ẹ ẹ mowó kankan bọ̀. àdúrà àlàmísì tá a tẹ̀ tó máa ń ṣe táwọn abánikọ́mọ yẹn mowó àdúrà wa kò sí ètò mowó àdúrà kankan wa. Ah. ṣé nǹkan tẹ wá ń sọ báyìí ni pé bákan náà lọmọ sórí èmi àti yín ah. èmi ò ní owó kankan lọ́wọ́ ẹ̀yin náà lówó kankan lọ́wọ́. wọ́n náírà kún mi kó bá mi bọ̀. kẹsì máa wá wò kí má bàa lè dúró dè yín pé torí ẹ fẹ́ pẹ́ díẹ̀ lénìí ló jẹ́ kí mi jẹ oúnjẹ tèmi o mi ìbá má tiẹ̀ tí fọwọ́ kan gàárì ọ̀hún gan èmi rò pé máa múwó bọ̀ pa máa rówó fún ni. àgọ́ mẹ́jọ mẹ́jọ ilẹ̀ ti mọ́gà ọ̀rẹ́ di ìgbà mélòó lè máa fi mọ́ alára àgọ́ ńsẹ́ kí ló tún kù. ẹ ṣé torí ẹ̀ wálẹ̀ níjó oúnjẹ mọ́ ni. kò lọ ibi ìgbìyànjú kò tiẹ̀ pa mí mọ́ mi ò pé bí yẹn ti pa mí tẹ́lẹ̀ so ti wá jẹ́ kó oúnjẹ yẹn ti yọ lẹ́mìí mi ó ti yọ lẹ́mìí yín bíi pé tẹ́ ẹ̀ bá jẹ́ ẹ máa rọrùn sùn ẹ̀yìn tí mo mọ̀ tẹ́ máa jí láàrin òru tẹ́ máa máa ka sílé ẹ jẹ́ nǹkan tẹ́ máa jẹ okunú lèèyàn fi ń gbé tìta o ẹ jẹ́ nǹkan tẹ́ máa jẹ o ẹ̀mí tó jẹ gbèsè ló máa san o. ká máa pariwo ládùúgbò pé kí ni àfàǹbẹ lọ́tún tún jẹ gbèsè lọ́tún ó jẹ gbèsè lọ́sì ọlọ́run ó lè tètè dá wa lóhùn ni ọlọ́run ó lè tètè dá wa lóhùn ni ẹ mú kíní jẹ. alif o lè sọ̀rọ̀ o ti sùn lọ. Ali, ba ta sa jim el al dal al ali, ba ta. afa bẹlọ afa bẹlọ. salamu aleykum. wa aleykum salaam. kí ló dé kí ló ẹgbẹ́ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kájà kájà rẹ ẹgbẹ́ ní òkè iná bá sọ̀rọ̀ olówó àbẹ dídìdì jáde sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ máa kájẹ lọ. àfa mẹ́lọ̀ o mọ̀ pé n ò lè parọ́ fún ọ ní tí mo fi sọ fún ọ pé o ò ní fura nìyẹn pọ́ lọ́wọ́ àbẹ wò ó ojú mi méjèèjì báyìí ni mo fi rí ìkan nínú àwọn ọmọ ilé kéwù rẹ lọ́dọ̀ àfọ ọlọ́gbọ́n. àfọ ọlọ́gbọ́n ṣé kìí ṣe kàǹdé torí kàǹdé ni ò wá sílé kí ó lé ni. Ah, bó jẹ́ kàǹdé o bó jẹ́ táyé o èmi ò mọ̀ bọ̀ ọ̀rọ̀ ànábì ni mo tẹ̀lé tó ní kúlẹ̀ là á kọ̀ wá lákàánà mú rọ̀ ká sòdodo bó ti lè wù kókòrò tó òun ni mo wá sọ fún ọ ìlàsìkò láti máa dúró bá ọ sọ̀rọ̀ mo ti ń tèmi ó gbọ́. Elédùà mélòó lọmọ iléèké ó ti mo ní tó tún di pọ́ tó ń gbà kan nù wọn ìwọ ọlọ́run wọn wá sáà nù báyìí. because you buy again. ẹ dákun àfa bébí mọ̀ ni mò ń wá kiri mo sì mọ̀ pé bíbá gan-an ni ilé mọ̀. orí sọ lóòótọ́ ṣùgbọ́n ṣé à ń bẹ lọ́hùn-ún mùgá fàlẹ̀ yẹn olódò afọ́fúngbẹ́mu yẹn ṣé kò ń kọ́ yín rárá ni. kì í ṣe pé kò ní ìmọ̀ ó ní ìmọ̀ bọ̀ ìmọ̀ rẹ̀ ò tó rárá ni ànábì wa muhammadu salalale wa sara wọ́n sì ní ká wá ìmọ̀ láti orí ìtẹ́ títí dé inú ìtẹ́. orí sọ ànábì náà ló tún sọ wípé kàìrókún mọ́ǹtà alámọ̀lẹ́kọ̀rẹ́ ànfà alámọ̀wù ẹni tó ní ọlájú nù yín àbẹ́ni tó lóore jù nù yín ni ẹni tó mọ̀ màlẹ́kọ̀rẹ́ àtúntò fi mọ̀ yàn ṣùgbọ́n kéèsì tiẹ̀ yìí ó different wo bóyá wáyé mi ò lè kọ́ ẹ o mi ò lè gbà sọ̀rọ̀ pé mo fẹ́ máa kọ́ ẹ níkẹ́ o torí ẹni tí ò ní ìmọ̀ tí ò mọ̀ gangan tí ò gbọ́n tí ó jẹ́ òpònú tí màá tiẹ̀ sínú sàwáwò tá a sínú ẹgbẹ́ kó o máa sọ káàkiri pé ọlọ́gbọ́n o ó gbà mí lọ́mọ ó gbà mí lọ́mọ o irọ́ o mi ò lè gbà yẹn láyè wàá gbé náà sìn wàá padà síbi orísun ẹ wàá padà sí ṣọ́ọ̀ṣì ẹ tó bá ti débẹ̀ tó bá dé pé ah, àfọlọ́gbọ́n ló ń wẹ̀ kó kọ́ ń kéwu o àlọ́bá àwọn òbí ẹ̀ ọmọ bá pé ah, àfa ọlọ́gbọ́n o ọmọ mi o ọmọ bá mi kọ bẹ̀rẹ̀ màá tó gbà ẹ̀ ṣùgbọ́n àìjẹ́ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó yá ilé ẹni bàbá tó yín láàbì ó yá bísí àáfàá tó péré lọ́lọ́gbọ́n ó tún gbà mí wọ kéèké nítorí wọ́n yà ṣáà ní wọn lọ́rùn rẹ̀ má wò mí ní ìrọ̀lá ìtọ́lọ́ tó lọ́gbọ́n mo lọ́rùn sí jù mí lọ́rùn lọ́rùn mò ń pè lọ́sàn-án mò ń pè lọ́sàn-án gbàdúrà ní ọlọ́run fàtó ẹ̀ka máa pẹ̀lú ọmọgọ̀ tó pẹ́rẹ́ lọ́lọ́gbọ́n wọ́n ń jẹ̀jẹ́ mi wọ́n ń jẹ̀jẹ́ mi wọ́n fọmọ kí ó yọ̀ mí ọlọ́run wá ṣàánú fún mi sí ọlọ́run ni mò ń ṣe. èèmọ̀ rẹ̀ o ká má gbọ́dọ̀ gbọ́ ni hmm. wọ́n wí èèmọ̀ rẹ̀ tá a má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n sọ. olówó orí mi. àjọnù ń fẹ́ lọ́wọ́. ilé kárí bọnú nísìn bíi ọ̀ka ẹ wá ń ronú ẹ jẹ́ má fi ronú ṣe ra yín léṣe àbí ta la rí bá wí bí iṣẹ́ yín náà ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ tẹ̀lé àfa Abdulaziz táfà sísì bá tiẹ̀ wá pè yín ṣó yẹ kẹ́yìn tẹ̀lé lọ́dọ̀ àfọ́ ọlọ́gbọ́n ẹ wá lọ ń fojú ara yín rí ẹ ṣẹ́yìn lẹni àkọ́kọ́ tọ́mọ́ máa kúrò nílé kéwú ẹ̀ ni tó máa lóun lọ bò mí ẹ ó wù ló lọ ọjà òyìnbó ni kò mọ̀ pé nìkan ò wá àáfà ọlọ́gbọ́n níkà ìka èèyàn ni ẹni ibi tó ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ ó ní oríṣiríṣi ọmọ ilé kéwú ó lágbàlagbà ó lọ́mọdé ó ní ètò pupa ó ní arúgbó kí ló dé mélòó làwa ni mélòó ló wà lọ́dọ̀ tiwa tá a bá kà wọ́n ní one two three láàrin èmi àti ní àtọ́lọ́hún wọn ò máa pè mẹ́wàá wọn ò máa pè mẹ́wàá ìka gidi ni irọ́ dẹ̀ ni o ó fi ń rán Ọlọ́run létí ni èmi mọ̀ pé ńgbà tí Ọlọ́run á bá ṣe àánú fún wa báyìí ah, á ya gbogbo wọn lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ sọ fún mi náà ṣó nímọ̀ jù yín lọ ni. onímọ̀ tó ọ̀dàlẹ̀ wà náà àfa ah. ọ̀dàlẹ̀ wà náà àfa hmm. ah. ayé sú mi o òun ò kàn ṣe bínú lọ ni ẹ tí ẹ tí ì ṣetán. ẹ tí ì ṣetán ó sún mi báyìí ni mélòó ló méje màlẹ́kẹ́ ó méje kéèyàn kan tó gbà nú ẹ̀. Ah, ah. ládùúrò ètò òun ni ibi tó ní ọmọ lẹ́kẹ́wúdé kò ló ń kà ó tún wáá mú nínú méje. kò dẹ̀ kò mọ náà kò mọ náà kò mọ sọ́rí fún o èmi ni mo máa ń mọ mo mọ gbogbo kí mo mọ kíní jùlọ bá a lò dáadáa láàfáà náà o ló máa pínwó agídí ní efun mi ní five hundred ẹni mo fún mọ lọtí mi fi rówó mú wálé. Eh? Ah. wọn kọ́ lọ́wọ́ ajẹ́wà rẹ̀ ah, ah. ẹ wá dákun ẹ má ro nǹkan kan ṣe é gbọ́n èmi mọ̀ pé ní agbára ọlọ́run ibi tá a rokun orí sí tá a rokun orí orí ò jáde fún wa mi. àmín àmín ọlọ́run náà ti ní àdéhùn ní wàásù ẹ̀jẹ̀ bò lákùn ó ti ní ká pé òun òun dá wa lọ àwọn mo ti ń pè báyìí mo ti pè pè pè pè pè pè. yóò dá wa lóhùn. a ó ti wá ń pẹ́ ju ìyàwó ó ti ń pẹ́ jù ọjọ́ òní ó tó dáhùn. ìṣá complain tó bá yẹ ó padà complain bẹ̀ ìtàn bá lọ yìí. wọ́n nílẹ̀ mi fẹ́ sùn. oṣù mi ẹ̀gbọ́n náà ṣé ò ní ìmọ̀ ni àbí mi ò kí kọ́ yín. rárá o ẹ ní ìmọ̀ ẹ̀sìn máa kọ́ wa. kẹ́hìndé ní sókè ó ṣe máa sọ̀rọ̀ tó rẹ́jú lójú kọ̀ọ̀kan kí ló wà lọ sọ́dọ̀ náà pámúlébú ni ẹran àbí yẹ ní ọ́ ẹ́ ò fẹ́ kí ọgbọ́n yẹn kó di agọ̀ fún ìwọ àti ẹ̀ kó o kí sọ ọmọ o mi ò rí àlùbáríkà kankan lára ẹ ẹ kò sáfàní pé yẹn lè jèrè ẹ kó o lè jèrè kí o tó kọ ìgan náà bó ṣe wà yìí ẹ bó o dẹ̀ ṣe wà yìí àwọn bí ẹ lè máa bá ẹ sọ̀rọ̀ bàbá tó bí ẹ ó lè máa bá ẹ sọ̀rọ̀ kó o máa jó disco bó ṣe ń jó lórí ìjó àwẹ̀rẹ̀ wo bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ irú àrífi wẹ̀rẹ̀ wo ni abẹ́wà gbà mí ni ẹ ọ kì í sọ ọmọ alálùbáríkà ọ mọ̀ pé àáfà ẹ ni kò kí í sẹ́gbẹ́ bàbá tó bí ni lọ́mọ ni àbí kékeré ló pè mọ́ ni ọdún mẹ́sàn-án nílé kéwú kékeré ló pè ni ẹ ah kò sọmọ lára rẹ o sọmọ lágbàríkà o o kì sọmọ rẹ bó ṣe ń wọ yìí ẹ ṣe sùúrù kéne ẹ jẹ́ pé wẹ́rẹ́ kọ́kọ́ bá wẹ́rẹ́ wẹ́rẹ́ lélẹ́ ìdáhùn wẹ́rẹ́ ní ọ sọ orí ẹ orí ẹ burú mi orí ẹ burú mi ah irú àdá ni o sì wọnú irú àmì ilé kọlọmọ kọlọmọ kọlọmọ wẹ́rẹ́ rẹ mi là. afa afa kéne. afa afa kéne. afa inú pọ̀. wọ́n yẹ sọmọ rẹ̀ náà sọmọ bí ọmọ ọmọ rẹ̀ dáadáa ọmọdé yóò lè jèrè ẹ̀ kí ni ìwúlò ẹ̀ wàtàkùnláhà ẹ bẹ̀rù ọlọ́run fà. kí ni ọmọ lórí burúkú yọ ọmọ wèrè mò ń bá a sọ̀rọ̀ ó dúró lé mi lórí tí màá lọ ní kí wọ́n ti ṣe fọ́mọ tó jọmọ eléyìí lọ ni. ọ̀rọ̀ yà bí mi ah. ọkọ mi olówó orí mi òròmọdì ẹ tẹ̀ mí màá tẹ̀ eyín ayọ̀pọ̀ rọ́bọ̀tà ìfọ̀n ẹ máa jáde ah. ẹ tí ò máa gba kádàrá máa gba kòdòrò nígbà tẹ wá mú tì tó wà ń lẹ̀ tẹ wá fi léyàn kan tí gbogbo ọmọ ilé kí wá fòtán lọ ẹ ṣe pẹ̀lẹ́ o. jẹ́ kán máa lọ èyí tí ẹ̀kọ́ máa ń kéwọ́ mọ́. ẹ ṣe kí ni mo. ìkọ́ máa ń kéwọ́ mọ́ jẹ́ wọn àkàn ṣe. Ah, ọdún mẹ́sàn-án fún olóyún ní ilé kéwọ́ kí ni kókó. àwọn ti sú mi kọ́mọ rẹ̀ ràjà yẹn ọmọ tó ga dàrú tí ò ní gbà sẹ́yẹ kí ló ọmọ wèrè máa rí mi fín. ẹ kí ni wúlò kó mo lọ lé kó di ọdún mẹ́sàn-án ọmọ wèrè yẹn ọmọ ẹlẹ́sẹ̀ gbígbẹ yẹn àfa ṣé ẹ̀ ń ṣeré ni ẹ kọ́ mo ní kéwú mọ́ ẹ ẹ mọ àmàsìkò tó lọ́n ṣe tán láti gbàdúrà wa àfa ọ̀rọ̀ yín ò fẹ́ yé mi. mo ṣe lè kéwú mọ́ wọ́n náà mi jẹ́ wọ́n náà mi. èṣù rèé o àfa ẹ má gbèṣù láàyè o èṣù rèé o. bí ìsìn ọlọ́run ọba gbé mi jẹun kó yẹn ṣe é sùn láàyò jẹ́ yẹn ṣe é sùn láàyò odidi ọdún mẹ́sàn-án nílé kéw káàmì tó máa ṣe ráráda èyí owó kò yọ lọ́wọ́ wọn èyí nǹkan kan kò yọ à pariwo àfẹ̀fún fẹ̀fún fẹ̀fún fẹ̀fún fẹ̀fún àtúndélé lálẹ́ àtúmọ̀ àròjọ́ àtúmọ̀ fọ́ rárá ni lórí kò sí nǹkan kan ìgbàlùyàwó yòó ni díyàwó níyàwó báyìí ó ti sú mi. aláàbùwátà ìlàbìláì àlíyìlẹ̀ àìsí àbámbẹ́lọ́ ǹdẹ́ ẹ jókòó àfàǹbẹ̀lọ́ ojú ìkọrẹ́ lọ́wọ́ pọ̀ irú ìṣòro wo gan-an kojú ebi tẹ̀sùn bí ìròyìn ń bẹ lọ́wọ́ rẹ̀ àdúrà ò lè sẹ́ẹ̀fù lè mú mi ní àdúrà tó ń wò òun ni dààmú mi ní kí ni tó dé tó wá fajúro. àbá ọlọ́run àbá mi ọlọ́run àjẹká rí mi pẹ́ ọlọ́run àṣà àlékún mi mọ́ ni á ṣe àlékún gbígbàdúrà àbá kọ́lọ́n kó ṣàánú ni o mo lọ ilé kí ó mo ṣe wàlímọ̀ odidi ọdún mẹ́sàn-án ni mo lò nílé kéwú mo dẹ̀ ṣe wàlímà ayé gbọ́ ọ̀run mọ̀ gbogbo àwọn ọmọ tá a jọ nílé kéwú tó ti yẹ pé mi gan ni mò ń gba kéwú fún ọ tí mò ń fi ọyẹ alif bàtà sá hàn wọ́n tẹ́ bá délé kéwú wọ́n sìn báyìí ọmọ kéwú kún bẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ ni àmẹ́mi tí mo tún nímọ̀ gan tí mò ń gba kéwú fún àwọn ọmọ kéwú jọ́kìnní àná àwọn ẹni yìí gan ń ṣe iná tó ń fọmọ kéwú yọ̀ mí báyìí ọmọléke kúndùn wọn ní rẹ́gẹ́dẹ́ wọ́n dẹ̀rù pọ́lọ́n fúnra yẹn náà sọ pé fáàrì fún ní kọ́pọ́lá ń ta àbùdó ní wàmọ́ lámúyàrì fún ní fàkẹ́fà yà àbùdó ní. àmọ́ nígbà tá a ti tún wá mọ ọlọ́run tá a bá a ṣe mọ ọlọ́run sì tá a mọ ojúmọ́ ọ̀tún àtòsí ẹ̀ orúkọ abẹ́lọ́n abẹ́lọ́n orí abẹ́lọ́n náà la wà di bá a ṣe ń sọ ìbàbà. àti ìrì gbígbàdúrà bàbá ọjọ́ òní gbígbàdúrà fẹ́ wọlé dé ẹ ṣàánú fún mi ẹ fọ̀nà gbígbàdúrà hàn mí la ilaha illallahu sayyidana muhammadu rasulullah annabi sallallahu alaihi wasallam la ilaha illallahu mo jẹ́rìí wípé kan ṣoṣo lọ́lọ́run ọba muhammadu ya rasulullah ebójì sí ọlọ́run ni wàlá haula wàlá quwata illa billahi aliyul azim wàláhàlà kò sọgbọ́n kan wàláàpù àdà kò ságbára kankan lẹ́yìn ọlọ́run ilà abilà ayàlẹ ìyọlẹ àìsàn àyàfọ wọn ọba yìí nìkan ẹ̀yìn àfàǹbẹ̀lọ́ mo wí lẹ́ẹ̀kan irú ìṣòro wo gan-an ló lè kojú àbí tó lè kojú rẹ̀ tó tó tàwọn ànábì ọlọ́run ànábì wa àyùbá

bẹ́ẹ̀ni àṣírí òkìkí sì wà ṣùgbọ́n kinní kan mo fẹ́ kọ́ rántí o owó tó ń wo òun èṣù lónìí òkìkí tó ń wo òun èṣù lónìí èṣù ọ̀wá ní fúnni ní méjèèjì kọ́mọ gba nǹkan mi ìrọ́pò rẹ̀ lọ́wọ́ ẹni mo fẹ́ kọ́ ọmọ yín dájúdájú ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé bí wọ́n ti fẹ́ nu ọ fẹ́ tàpá sófin ọlọ́run tinú tiẹ̀ lọ ṣe bisimilayi ó hmm. ti tọ́. bàbá èmi wò pé kẹjẹ ń ṣe ní túyìn wọn ẹ jẹ́ ń gbowó lọ́wọ́ èṣù kí n fi ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ kí gbogbo ẹ légun régé. ọ láìláìlá ṣàìdáná muhammadu rasulillah sallallahu alayhi wa sallam oh. àdúrà ò lè ṣe ìfúnlẹ mùmí ni ṣé pé kò sádùá mọ́. màmá eh, fi àdúrà gbàǹdì mọ́ ni ibẹ̀ tí n bá sọ fún ni bàbá. Oh tọ́lọ́mbà slow tẹ̀sù yára ẹ̀ ṣe jẹ́ ká gbowó lọ́wọ́ èṣù tó yára ká fi ránṣẹ́ ọlọ́run tó slow lọ́wọ́ ojú kan náà ló máa padà kó sí àfowó yẹn àfi gbèsè ọlọ́run lárugẹ ni àfi polongo ìrere ọlọ́run náà ni. n tọ́ fẹ́ nù. bàbá mo fẹ́. n tọ́ fẹ́ nù. mo fẹ́ bàbá. gbogbo àṣírí ayé yìí pátápátá inú kùránì ló wà. àṣírí ń bẹ lọ́wọ́ àwọn ẹni mímọ́ wò ó ìrìn àjò ráńpẹ́ báyìí ló rìn sórí ìrìn àjò yìí ìyá ọgbọ ní ogúnjọ́ àti olè kan lẹ́yìn ìrìn àjò yìí tán a wà ṣe àṣekágbá rẹ̀ sọ́ọ̀rọ̀ àṣekágbá rẹ̀ orí mọ̀ọ́lù là á fi ṣe bá a bá parí iṣẹ́ ìtàn tá a ṣàṣírí ìtàn ọ̀ wà gbé ọ̀ dàárín ọjà àfi kì í wọjà kí tẹrú tọmọ ọmọ rí bí wọ́n bá sì ti rí báyìí wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ ni sọ̀rí bí wọ́n bá ti rí ọ̀pẹ̀ lórí màálù lórí bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ń pa rẹ̀ lòkìkí bá dé lówó ìbá dé sọmọ kéwu ló lónìí ọmọ gbọmọ kéwu ọmọ lọmọ kéwu tí ó padà wàásù ọ mọlẹ́ùnà bíù tá a mọ̀ ń ṣeun lẹ́ẹ̀kan lọ́dún ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin ni wọ́n mọ̀ ṣe ń tiẹ̀. bàbá àmọ́ irú orí màálù yẹn ó máa dá kí n lọ rò ń bí irú lóṣogbo tí wọ́n ti mọ̀ mí rárá. Ah, ah, ah. ibi wọn bá ti mú ìlú tí wọ́n bá àárín ọjà bẹ̀ ló mú ó lè jẹ́ wípé báwọn bá ti wọ́jà báyìí àkọ́bí ìyá rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí bọ́ sì ti rí ọ tó ti pariwo afáàn bẹ́ẹ̀ lọ́wọ́ lórí ìmọ̀lú yìí bóun ti wí lẹ́nìkan gba lẹ́nìkan gba ní ọgbà mọ̀ká ẹ̀ bí wọ́n sì ti ń tọ́ lọ ọlọ́ọ̀rẹ́ pọ̀ sí i. ẹ̀dá tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni ìmọ̀ tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́. ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀. káàárọ̀ àfa. Ah, àfa wọ́n ah, máa jẹ pé nǹkan tí mo ń rò ló ṣe báyìí. kí lè rò. Ah, pé ẹ tí ìyá àfa. ẹ kí lè rò. Eh? kí ni. Eh, mo rò pé ó yẹ kẹ́ ẹ ti rí wọn ni. ẹ ìbọn ẹ fọkàn mi sí eh? kí lè rò. a ní mò ń rò pé ó yẹ kẹ́ ẹ ti rí wọn ni. ẹ dúró ẹ ń rò pé pé kí ni kẹ́ ẹ ti rí wọn ni. mo ti kú mo ti sọnù pa ẹ ti pàjẹ́ ẹ bá wọ̀ kú ẹ bá wọ̀ kú àfa ò lè kú ẹ ní sùúrù àfa wa wọ́n fi yé wa ó ní àwọn alúwa kan tí a gbọ́dọ̀ wọ̀ dáwọ́ mẹ́wọ̀ bá a gbọ́dọ̀ dágbé fẹ́ni kankan bí ẹ lé alúwa yẹ oníwọ̀n wọ̀ ẹ wọ́n ń padà bọ̀ wá. ẹ má nù mí o ẹ má nù mí mọ̀mọ́ jẹ. a ní wọ́n ń padà bọ̀. ẹ wo bí hmm? kò sí ibi tí ọkọ mi bá fẹ́ lọ tí ò ní sọ fún mi bí ìgbín bá fà báyìí ìkarahun tèmi máa tẹ̀lé ni o hmm. bẹ́ẹ̀ ni ṣáwárí bóyá wà yẹn ibikíbi tá a fa bá wa ẹ sọ fún mi ẹ sọ fún mi. láyọ̀ lára fa a máa ń bọ̀ wà bá láìpẹ́ yìí láìpẹ́ yìí ni wọ́n láàárín wọn. ẹ wo gbogbo ètò ẹ̀ ń sọ yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ìfẹ́ afáde òdenu náà ni ipò tó kọ mí wà mo mọ̀ kó wu many of you wà ń bẹ̀. a rí iṣẹ́ a ní o fọkàn bá dẹ̀. kò sí ìrìn àjò kankan tí ọkọ mi bá fẹ́ rìn tí ò ń sọ fún mi ṣùgbọ́n náà báyìí lẹ́yìn tí ń bọ̀ kò sí wàhálà ẹjẹ́ mi ò mórí lé báyìí. ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀. aṣọ ìmọ̀. ọ̀mọ̀ràn kan ò lè mọyé yẹ̀pẹ̀ ilẹ̀ ìmọ̀. ó kàwé ó fẹ́ di dókítà ìmọ̀. ó kàwé. sọ́ọ̀gbẹ́ ìjìn dáadáa. sọ́dọ̀ olójú pórí mọ̀lú yìí ọgbà. àwọn ah, máa gbà bàbá. ọdọ̀ olójú pé yín ọgbà. ó máa gbà. ọya gbé kò kàwé ó fẹ́ di mínísítà ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ló na dín ní ọgbọ́n òpè ìmọ̀ ló na dín ní. gbogbo ntọ́ ọba fẹ́ gbogbo ntọ́ ọba fẹ́ pápátá ni kọ́ ọmọ tọ́ wúre sí i mo tọrọ gbogbo ntọ́ ọba fẹ́. èèmọ̀ rèé o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí èèmọ̀ rèé o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n sọ ajá lòun fẹ́ lọ́wọ́ ràn nílé ẹkùn èèmọ̀ rèé o ká má gbọ́dọ̀ gbọ́. ẹ̀dá tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni ènìyàn tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n sọ. So. kórìíra ìbáwí ẹranko ni ènìyàn tó ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí ẹranko ni. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n wí. èèmọ̀ rẹ o ká má gbọ́dọ̀ gbọ́ ni wọ́n. ń fẹ́ ọgbọ́n tó ń fẹ́ ìmọ̀ tó kórìíra ìbáwí. alihamudulilayi olùpẹ̀. àǹbẹ̀lọ́ alihamudulilayi olùpẹ̀. alihamudulilayi mo dúpẹ́. ọmọ tí gbóre ọlọ́run aláwùrà bìí alihamdulilayi mo dúpẹ́. ọmọ ìgbọ́lá ọlọ́run ànábì muhammad alihamdulilayi mo dúpẹ́. ire owó táwọn fẹ́ ọlọ́run mọ̀ ti dúwọ̀. alihamdulilayi mo dúpẹ́. alihamdulilayi ọpẹ́ yẹ ọ́. alihamdulilayi ọpẹ́ yẹ mi. alihamdulilayi ọpẹ́ yẹ ọ́. alihamdulilayi ọpẹ́ yẹ mi. à ń bẹ lọ́run mọ̀ ti dolókìkí ànábì muhammad. alihamdulilayi mo dúpẹ́. ọmọ ti dolówó bí ànábì Muhammad. alihamdulilayi mo dúpẹ́. Ah, mo bẹ ọ dúpẹ́. alihamdulilayi. mo bá ọ gbégbá ọpẹ́. alihamdulilayi. à ń bẹ lọ́hùn. bàbá. sórí tó o bá mú tẹ̀sùn bá a ní ìsìn hmm. mo fa nǹkan kan mi ṣàmọ̀ dúpẹ́ fọlọ́ alihamdulilayi alihamdulilayi toro o ti dolówó o ti dolókìkí hmm. gbogbo tó o béèrè pátápátá ó ti tó ọ lọ́wọ́ báyìí ọ wà lò pẹ́ pẹ́ pẹ́ pẹ́ tọ́ ọ bá lò lápàtì báyìí ọmọ jogún rẹ̀ mọ́ lọ́wọ́ ni ẹnì ké bá wèrè láṣọ rẹ̀ tí fi gbó ìwọ ló lo nǹkan rẹ̀ títí tí ó fi gbó bí iná bá ṣuṣun báyìí ó di jíjẹ bóòrùn bá ṣuṣun àásọ nù ni àbẹ̀lọ́hùn gbogbo ń tá a ṣe yìí pátápátá kó o lè bá àjárọ̀ rẹ̀ kó o lè bá àmọ́ pọ́lọ́hún wà pọ́kàn ṣoṣo lọ́lọ́hún láàyè láàyè láńlá o sẹ́yìn dáná ọmọ ọmọdé Rasulullah sallallahu alaihi wasallam pàánà bímọ ọmọ òjíṣẹ́ ọlọ́run wípé ọlọ́run sì ti fàṣẹ sí pẹ̀lú kú fáyà kún rẹ̀ wàláhùlà wàláhùwàtà ìlà àbìlà àlìlẹ̀ lọ́ọ̀rẹ́ dá ẹgbẹ́ lẹ̀ dá ẹgbẹ́ àṣàlátù lẹ̀ ó rí bẹ́rẹ̀ ó mà wọ́n mọ̀mọ́ dáwọ́ bọ́ ọ bá béèrè ìdá mẹ́wàá lọ́wọ́ wọn ìdá ọgbọ̀n ni wọ́n sì mọ̀ fílẹ̀ kódà láti ìlú èbò wọ́n mọ̀ fowó ránṣẹ́ láì yọjú rárá ó ti ní owó ṣùgbọ́n tí wàá kù kankan ọ lọ tẹ́wò hmm. ọ lọ rè jẹun tẹ́wò sórí gbogbo àwọn tó ń wò ń tẹ́wò kù ah, àwọn náà lóríire wọ́n yoríire wálé ayé ṣùgbọ́n wọn ò láǹfààní àti lò títí tí fi pa wọn ni ṣùgbọ́n ní ìsìn gbogbo oríire táwọn ò rí lòun ìwọ lọ́ọ́ tiẹ̀ lọ́ba dolówó dáadáa sí ló tún dọlọ́rọ̀ ah mo bọ́ dúpẹ́ alihamudulilayi mo dúpẹ́ alihamudulilayi mo dúpẹ́ à ń bẹ lọ́hùn mọ̀ ti dolówó mọ̀ ti dọlọ́rọ̀. alihamudulilayi mo dúpẹ́ à ń bẹ lọ́hùn mọ̀ ti dolówó ọ̀lọ́rọ̀. alihamudulilayi mo dúpẹ́. oore ànábì mọ̀ ti tẹ̀ ọ́ lọ́wọ́ ọ̀lọ́rọ̀. alihamudulilayi mo dúpẹ́. ó ah! dárọ̀ bẹ́ẹ̀ ni wà. ayé mi ọkọ tí mo bá gbélé mi ò mọ mi ò mọ pé ní ẹyọ báyìí lọkọ mi. ẹ kú àlejò wo ni. a mo dẹ̀ sọ mo sọ mo wí wí wí wí wí wí wí àṣẹ ẹyọ báyìí ni ẹni tí mo bímọ fún ẹ wò gbèsè ayé mi ẹ wò bọ́dọ̀ mi ṣe wá ní ẹni bọ́dọ̀ mi ti dojúrú ó ti dojúrú ọkọ mi lóhùn jábúrà kọ́ balẹ̀ olóko ẹ wò ẹ ní báyìí àṣetánì ah, ọkọ mi lóhùn àṣetánì olóhùn àṣetánì. àṣetánì lọkọ yín lóòótọ́ hmm. torí pé kí ni ìwà tó wù ìwà ṣèyítọ́ nìyẹn ah, àwọn àáfàá tiwa táwa mọ̀ àwọn bàbá wa Abdullahi Akínbọ̀dé kọ́lọ́n járí wọn pẹ́ ìmọ̀ ni wọ́n fi ń ṣe dáwọ́ àwọn sójú ọ̀nà tọ́lọ́hún bẹ́ẹ̀ náà ni àfa wa Ṣùáìbù àtàtà àwọn yìí náà tiẹ̀ wá nímọ̀ débi wípé eh, eh. wọ́n tún kọ́yàn lẹ́kọ̀ọ́ ọmọ náà ni ẹ wá wọ́nà tí eléyìí ẹ wọ̀nà tó gbà wá ìmọ̀ tiẹ̀ sọ́nà tó yẹ kéèyàn gbà wá ìmọ̀ nu ah! ọlọ́run ò ṣe bí ọlọ́run ò ṣe bí ah! ó dójú ti ara rẹ àgbọ́dọ̀ ló dójú táwọn àfa ẹ̀yin àfa ẹ̀yin náà wá wo ẹ̀kọ́ lélẹyìí jẹ fún yín o torí pé kíni anabi wa Muhammad ó ní utlubul ilma walau kana bisin ó ní ká wá ìmọ̀ kódà ìbá jẹ́ wípé ìlú China la máa wá ìmọ̀ dé anabi ṣe mọ̀ wípé àwọn ẹ̀kọ́ pọ̀ nílùú China tó fi náà wá ìmọ̀ lọ́bẹ̀ ẹ wà tìgbà tá anabi ti sọ̀rọ̀ anabi ah. ọ̀hún tún ní talabul ilmi wíwá mímọ̀ faridotun ọ̀ranyàn ló ala kulli fún gbogbo tí bá ti jẹ́ mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí àti mùsùlùmọ́ lóbìnrin hmm. sọ́nà tán wá ní ká gbà wá nìwọ́ wá gbà wá ìmọ̀ yìí kò sí gbogbo tí ṣètò àníbá fún yẹn yóò padà yẹ̀yẹ́ yẹn díẹ̀ náà ni ẹ̀yin ẹ̀ wò ó ló fa yẹ̀yẹ́ tó ń rí yìí o àfọ̀tìrà kan ní àlẹ́ àìlímù zainun lil fata yukrimuhu àìsù ata máa lamu yakumu yàrá ìfuhu fahaku àyẹ̀sùkùtà kí mọ̀ ó máa ń kó iyì báyẹn ní gbogbo ibi téèyàn bá dé ni ibi táwọn onímọ̀ bá ti wá ń sọ̀rọ̀ ìwọ tó bá nímọ̀ fún ahakò ẹ̀tọ́ rẹ̀ àyẹ̀sùkúta òun náà ni kò dákẹ́. ọgbẹ́ni dákẹ́ ni o. ẹ jọ ṣé kò sí rectification fún nǹkan tó ṣẹlẹ̀ yìí at least tíyàn bá ṣe mistake there must be a correction. ọ̀rọ̀ ọlọ́run náà ni ọ̀rọ̀ ọlọ́run náà ni ọlọ́run ní látẹ́kínà tú mi ráhámọ̀ tí ó ní kàmọ́ jákàn kàmọ́ nínú kí ọlọ́run torí mú dàbí ìròlè hùmúrì lọ́lọ́run ah, ọba ah, ọlọ́run ọba ti kádàrà gbogbo nǹkan láti láhùlẹ̀ máa fún sí àwa délé ayé afẹ́mọ́ tuntun yóò dàrú oníwó ah, jákọ̀rọ̀ rẹ̀ dàrú báyìí àdúrà òun náà láti tọ́ ọlọ́run òfin bá wa tó kọ́lọ́mbà torí ọlọ́run náà ló ní ìsásá alákà ìbádí ànífà ìní kọ̀ríbù ojú ìbùdó àwátà dá ìsádà á ẹ̀wọ̀ ọbọ̀ òun náà á pè é tá délé ọlọ́run ó sì dá wa lóhùn ọlọ́run ojú yí padà àmọ́ kẹ́lẹ́ náà máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa àfà tá à ń gbọ́ ní èṣù bóyá à ń gbọ́ ní èṣù wá owó ni àbí à ń gbọ́ ní èṣù àfi ń wá ìmọ̀ ni ohun tẹ́ṣù bá fún ni wàláhì yóò gbà ju tó bá fún yàn lọ ẹ wá ayé ọlọ́run tó sọnù ní isi bí irú gbogbo tẹ bá ń wá pátá ẹ ṣe sùúrù lórí ẹ wàsọ bí irú ọlọ́run tó wí lẹ́ẹ̀kan náà pé ẹ a sùúrù wàrọ́ bì tún kẹ wá farabalẹ̀ wọ́n takò wá ọlọ́run tó ní ká mọ̀ ṣe sìnà so lọ́mọ tá a bá sùn ní kó lọ́mọ ó kì wá ń lọ ní pé tẹ́ bá ṣe kí ni yìí o ẹ wọ náà o yóò léwu ewé tẹ́lẹ̀ bá ń ba lọ báyìí wàlá èyí náà rẹ̀ kí sẹ́ni ọjà nàmọ́ iná sẹ́yìn rì ni o ìní yóò wọ náà èmi kọ́ mo dáná àmọ́ tí bá máa lọ báyìí iná sẹ́yìn rì ni o àbí ká kún fún àdúrà kó má wọ náà já nàmọ́ àti sẹ́yìn rì ni o ilé láti lọ sàdúrà ó ẹ lọ mú ẹ ẹ ẹ ó ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀.